sọ mẹlẹ́mọ̀ká. ajanamọ̀ká. ọ̀wà àkàtà ń kọ́ ìkánìkàjà. ẹ dàrọ̀ wá orí ìfarayọ́ ló máa ṣàbí ni mo ṣe ń pè ní ẹ̀yìn tó láyé. àbí wẹ́rẹ́ ló ní òbí wẹ́rẹ́. àṣẹ. mo ṣe kí ni mo ṣe. ó kù díẹ̀ báyìí kọ́ mo lóore jí sí kòtò mọ́nàmọ́ná ṣiṣẹ́ ìyá. pẹ̀lẹ́. ṣé àsìkò wọn ti tó ni. bẹ́ẹ̀ ni mà. gbogbo òkè ìṣòro yìí ó sì ti pẹ̀tẹ́lẹ̀ lónìí o. ẹ dúró. náà sọ fún yín pé àwọn àgbààgbà mẹ́ta tó mọ̀ díẹ̀ ta mm. wọ́n dé bá alálejò àfẹ́rí. Mm. àgbààgbà mẹ́ta. ẹ̀yin ń lo ọdọ́ nínú iléeṣẹ́ yín níbí. ìjókòó ìyá ìjókòó ìyá tí wípé òwú ni ẹ̀mí àtùpà. ẹ̀wọ̀n lé ayò ẹ̀wọ̀n mọ́ àtùpà tó gbé dání yìí ló ń ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún àwọn tó tẹ̀lé ọ. ọlọ́run tó ń lò ẹ́ tó ń tipasẹ̀ tó fi ń gbọ́ àdúrà ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń tipasẹ̀ tó ń dolómọ ó máa ṣe tiẹ̀ náà. àǹtí kí ló kọ aṣọ gan lé aláró ni. ọ̀rọ̀ inú wa bàbá tó pé akíndèmí lórúkọ mi mà. Bidán bidán ni, bidán bidán ni. kúrò ní room mi. máa yẹn ní problem. exactly. ó ṣe máa lọ kọ́lé fún ara rẹ̀ báyìí àmàdà gbèbè irú àwọn tó máa ń dalé gbé yìí ó yà wèrè ni. wèrè gidi. kò sí wàhálà tó bá yá ńjọ kan akọ̀dé ìbàmọ́ nínú mi ti tán èsì òtútù omi ògbóná ìbà ah, àwọn ìdánwò kọ́sítọ́mà. àpáta lè kókó olóko dá sí olóko dá sí. Yeah, good afternoon. Hello, good afternoon. Yeah, I'm here for one Mr. Adeleke Johnson. That's Chief Adeleke Johnson. Yeah, Chief Adeleke Johnson, yeah. Room 301. Okay. But sorry, do you have an appointment? Yeah, yeah, I have an appointment. Uh, where you coming? Yes. Okay. 301. Oh, sorry, you checked out some minutes ago. You did what? You checked out a few minutes ago. Tim! What happened? Hello. Ìbàdí táwọn kọ́sítọ̀ wa ẹ̀ máa làgbó o. Wọ́n máa Hello? Yeah, listen. The man ain't move up. Move wà Ben. bẹ̀ ń sin sin sin so listen tẹ́ bá ti kúrò lé yẹn no ẹ má lọ bẹ̀ mọ́ once you're out of there just go straight the first turn by the right ẹ má ti wọlé now the next turn lẹ́tì máa wọlé nǹkan tó ṣẹlẹ̀ pé tracker tí mo fi sára mọ́tò ẹ̀ mọ́tò yẹn kọ́ ló gbé jáde but ẹ má wọlé mo máa trail mo máa fún yín ní information Can you just please do as I say please thank you má jọ yín sìn. Yeah, Mama J. Are you with me? Okay, the, the code, yeah. Uh -huh. 012 416 okay 6984 okay copy okay I got this oh okay okay front door yẹn náà máa gbà wọlé no no no no no no mo rárá ẹ má jẹ́ kán gbé mọ́tò wọlé ẹ jẹ́ kán wọ́n máa wọ́n máa walk wọlé ní here so when we get to the security just hold on okay wait wait kò sí kò sí camera ní wọn ò ní kámẹ́rà ní reception one. okay there is that that side is free so we move to the next okay case lè ti close About me, send file file plan b plan b okay then let's move to c when b is ready you send it to me. cause wọ́n ti work on plan B yẹn already but tó bá ti ready ẹ̀sẹ̀ nìyẹn sí but ẹ̀sẹ̀ ní sí mi náà so that ma lè clarify movement right. okay okay o ti gbé picture yẹn wá okay. the map is not clear. No, no, no. Map is not clear. Ẹ bá resend it. let Let's work with Google. Yeah, the, yeah, yeah, yeah. So you have to, we have to try to find a way to put a uh, a mark, marker to Mama, yeah, to Mama any update movement. So I'm going to track him down here. Okay, we have the picture already. Shit. Okay, unprocessed lower. F1 eh? few seconds, unprocessed. Done. Yeah, we have it. We have it, we're covered. Okay, all right. Ma for an update. No problem. honestly um, <clears throat> ṣe mọ̀ pé eh, torí gbogbo nǹkan tí mo ṣe wárí náà nílé so mo ò dẹ̀ ní anybody gbígbà ìwọ náà ló yẹ kí n wá ìwọ ló sọ pé you assure me pé I will get there so please èmi tiẹ̀ trust ẹ̀ náà because eh, mo ò ní anything láti wá ṣe ní òde if not for the fact that eh, nǹkan tó ní kí n wá ṣe tó gbé mi náà wá nìyẹn ìdẹ̀mọ̀ pé mi ò mọ anybody ìwọ náà nìkan mo mọ̀ Hmm. so tójú ò ṣe ní tìmí tí everything ṣe máa bọ́ sí as planned owó ìlú kù sí o and i need you to help me. ọ̀rẹ́ mi sí o ní láti wọ́ọ̀rì rẹ̀ ojú mi ọ̀kan gbòógì ni mo jẹ́ nínú pátì as in ibi tá a fẹ́ jẹ́ kí nǹkan lọ bẹ̀ ló máa ń lọ má jẹ́ kẹ́ rúbà rárá ó kàn ní pé àwọn èèyàn kan wà tẹ́ pé màá gbé ẹ̀rìn o get because àwọn orí àwọn bíi party chairman a ní láti lọ rí wọn ká fowó dí wọn lẹ́nu ó má gan ní nǹkan tá à ń sọ yìí àwọn ìta máa ń rìn nìyẹn tó yẹ pé a máa shut up mouth wọn a máa shut wọn up. so get point mi so tá a bá ti ṣe gba àwọn ìrìn yẹn tá a ti ṣe àwọn ìyẹn tán ọ̀rẹ́ mi ó ṣọ̀ fún ẹ ìwọ ni <laughs> ìwọ ni jẹ́kẹ́ mi ẹ̀ balẹ̀ tó bá ti rí mi lẹ́yìn mo wà lẹ́yìn ìgbọ̀n ìgbọ̀n bíi ike ni. Ah. Um, tó bá ti ní pé kí n máa lọ o wà lẹ́yìn mi i'm okay you understand so tí n bá ti tí n bá ti mọ̀ pé ibi tí n máa kówó sí i will have the post i know dem ma jẹ́ tèmi definitely i'm good once again má jẹ́ kojú tí mi ṣòro tó bá jẹ́ tówó ni ìyẹn na small thing ọmọ owó hmm. wà nílẹ̀ ah. anywhere tá a bá máa nà dé i'm ready to spend this money <laughs> just assure me that i ah, will get there. ọ̀rẹ́ mi má wọrí ojú òní ti wà ṣòro tó o bá ti wà nílẹ̀ ó ti tán owó ni kẹ́yìn rere <laughs> ó ti yẹ. mo jẹ́rìí ẹ̀ eh. ó ti ẹ̀ ti wá da gbogbo ìlú ti mú everywhere ah. ten lọ́la ká pàdé eh, ṣé you understand ká lè rí àwọn irin yẹn. no problem hmm? mo trust ẹ eh, ìwọ náà kò dẹ̀ pè mí. no ah. eléyìí tajọ sọ yẹn ìwọ ọ̀rẹ́ mi ẹkùn. ìwọ pẹ̀lẹ́ o mr anibire but unfortunately o níbi kankan lọ lé ni o. báwo ló ṣe wọ ní mọ́tò mi the car is locked. ìrẹ́kẹ̀ tèmi ò ní bùdó ibi gbogbo báyìí ló gbà lágbára wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀ fún mi o ṣò fẹ́ gbọ́ wọ́n láwọn tójú ẹ̀ lọ ló ń bá du ipò honorable ah. wọ́n dẹ̀ ti sanwó ẹ̀mí ẹ̀ fún mi ah. wọ́n ní kí n lọ gba nǹkan tó fi ń mí wá. Ah, ẹ wo ẹ jọ ẹ má pa mí ẹni tí tó bá fún yín ẹ wo i will give you double i have money <laughs> please please please. bóyá tó bá dé. I ilẹ̀ ọ̀run bẹ́lẹ̀ dá sansa. Ah, eh, eh, sir ah, you are trying our possible best sir ah, I I, wanna, àwọn náà à your juice, sir. bẹ́ẹ̀ni sà. sà gbogbo findings wa sà ibi tó máa sọ pé àwọn bíbù yẹn wà tá a bá máa fi débẹ̀ wọ́n á ti kúrò ń bẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. okay, sir. Ah. Hi. Seven days. Okay. This critical assignment. Ah, no matter what. Ọjọ́ gbogbo tó le. Ọjọ́ kan tó lóhun. I will draw people in pen. fẹ́ rèé. ṣùgbọ́n èèyàn ọ̀tá jẹ́ lọ́gbà yẹn ó dẹ̀ mọ́ kọ́ta lè ṣe. wọ́n ti dágìrì dúró gbogbogbò tí ká máa lọ. lọ sí ibo oore kò mọ̀ pé mo bá là kí n máa kàn kí n complete film mi mo fẹ́ wo kó máa ṣẹlẹ̀ mi fẹ́ wo kó ṣẹlẹ̀ èmi lọ o. òde dúró lèmi náà òde dúró o òde dúró ká complete. ojú mi dáadáa ó ṣe dandan kárí ẹ lálẹ́ dandan dẹ̀ ní kárí ẹ lálẹ́ àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìdì. go leave her. let's go. Ah, wọ́n fi ìwé ṣe ẹ̀dẹ̀ kí ni problem ẹ̀ evidence ọjọ́ jọ́fìjà ṣe yín ni jọ́fìjà ṣe yín ni ẹ̀gbà mi kẹ́. Ah. ó dẹ̀ sọ̀rọ̀ náà. Hmm. ó dẹ̀ bá wa sọ̀rọ̀ sí. Ah. wọ́n làwọn fẹ́ rí mi lálẹ́. pardon ibo ló ti mọ̀ wọ́n tó fi fẹ́ rí ẹ àbí ìwọ ò mọ̀ wọn èmi mọ̀ wọn àwọn mẹ́rin ń lọ wọ́n fa ìbẹ́ ẹ̀ láàrin kò tẹ́ ń ṣe pé wọ́n tẹ̀ wá fẹ́ with respect wọ́n tún kàn máa ń dẹ afẹ́rí ẹ lálẹ́ ah, ah, wá ní ìwọ ò mọ̀ wọn wọ́n tó bá lẹ́ni tí tó ti ń bá wọn dàpọ̀ tètè jẹ́ kémi mọ̀ o èmi nìkan nìyá tèmi bí o ah. wọ́n gbogbo nǹkan tó dẹ̀ ń sọ yìí gbogbo ẹlẹ́mi ti rẹ́kọ̀dù. ẹ wo bí ọmọ yìí ti padà gun gire kọjá ewé o ti padà jẹ́ tán láyé ẹ̀ sórí bí ta wá bá dé ibi lolúwa ràn mí lọ́wọ́ dé o àṣemọ́ èmi ò ṣe àsùnkún ah. gbogbo ọ̀nà ah. má lọ àwọn àìmọ́. bá ní ìkọ̀kọ̀ tẹ́jọ́ dàpọ̀ ìfẹ́ sọ fún mi. gbogbo nǹkan tiẹ̀ o máa mú kólékólékólé kí ni problem ẹ. ṣáyé ṣèyí sọ fún argument ṣèyí ni ọmọ yìí ti gun gírẹ́ kọjá ah! ìwádìí. what is it ní mi ìmọ̀ yẹn ẹ̀dẹ̀ ń tẹ́tì mi. bóyá ọmọ wọn bóyá ọmọ wọn ẹ ṣojú wa létà. iye ohun tí ó dáa kò dáa ni o. no no no. ohun tí ó dáa kò dáa o. ohun tí ó dáa kò dáa láìfẹ́ àbí kí ni wọ́n ti ń porúkọ ẹ̀ ọlọ́run máa yọ ẹ o orí ìyá àti bàbá ẹ ó wà lẹ́yìn ẹ tó o fojú di wá tá a pè ẹ́ tó dẹ̀ dáhùn tó o ní kí la fẹ́ ṣe torí ẹni tó bá ní kí la ṣe. òun là ṣe hàn. confam. ẹran tí ọkọ wá fi ẹnu sọ ẹnu ọkọ nígbè o. confam. so kò cooperate. <laughs> Thank you. Um, baby girl. Baby girl. Mo rí wípé ọmọ kékeré ni ẹ́. Irinṣẹ́ dẹ̀ ló tún jẹ́. Ṣórí tó bá darapọ̀ mọ́ wa. I promise you'll never regret it. ó yà ẹ́ lẹ́nu pé obìnrin bá wa yes. má jẹ́ kó yẹ ẹ rárá advice ẹyọ kan tẹ́mi kan máa fún ẹ ni wípé kó cooperate pẹ̀lú wa kó darapọ̀ pẹ̀lú wa if not. èyí <laughs> tèmi ẹ mẹ́rin ká watch baby òun náà ti mọ̀kọ́ tó ń ṣẹlẹ̀ ń grand ẹ jẹ́ ká fún ní little time. ẹ má jẹ́ ká bòpò lọ́ọ́lẹ̀ olóró ṣó ti ṣetán láti join wa. speak up sọ̀rọ̀ now. Um. Ah ẹ̀yin guys tí wọ́n sọ pé mi understand gbogbo nǹkan tí everybody ti ń sọ látàárọ̀ irọ́ ni mo pa ah, mo understand gbogbo nǹkan tí everybody ti ń sọ bọ́ mo máa rọ̀ yín màá dẹ̀ bẹ̀ yín kẹ́ jọ kẹ́ mi ní little time kí n fi lọ rò ẹ jẹ́ kí n consider. in that case i give you just three days. three days. three days. three days. ọjọ́ mẹ́ta péré. yes three days. sori tí mo bá ka one two three i will pull the trigger. gbam. wà á dé ní àkọlẹ̀bù. gbam. <laughs> ọ̀rọ̀ rẹ ti gbọ́ yẹn o. yes confam just three days. àpáta ńlá ti bẹnu ọkọ jẹ́ okoribiti tí ṣalágbà pèsè iná gorí lè fẹjú ẹrù lè borí ẹja mọ́lẹ̀. ṣẹlẹ̀ o. three kí ló ṣẹlẹ̀. ah, ah ti ṣẹlẹ̀. Eh? oh my god. Ah! nǹkan ti ṣẹlẹ̀. it's not one. ilé máa jẹyàn ilé máa jẹyàn babe let's go ah! let's go. ìlàjà màsá ò là máa kíkọjú lójú ogun òwe. akin tó bá máa jà tí kò bá màsá ò irú wọn ló ń bógun tí kò tó nǹkan lọ. irú kẹ̀ wáyé tó ń gbà mí bẹ́ẹ̀ ó dùn mí náà fún ilẹ̀. ṣé o ti ya wèrè ni kí gbogbo ni Victor Hamas láti ìgbà tí mo ti fi ẹ́ sílẹ̀ inú ilé mo tún jẹ́ débẹ̀ this is absolute insanity are you insane. come in stop shouting stop yelling at me. can't really blame you. Oh, my girlfriend, relax just a moment. So definitely you ti kiss ri. So, cause if my parents explain my en feel if you can never understand. Yeah. I have an advice for you. Look at me. You know what you do? You go to a TV station or a radio station and complain that you are looking for a lady that you kiss for just one minute. joking. See, I've never felt this way for any lady in my life before. I'm not mad. You are. Mi ò oh, ya wèrè. See, if you're not mad, you won't be romancing a wig. Like I said, kò lè Come Kọ́mi, mi ò lè parọ́ fún ẹ. But mo fẹ́ sọ fún in my entire life, I have never felt like this for anyone before. Triple A kissed me during but it was magical. Stop, stop, stop, stop! This Don't is absolute insanity! Stop! Don't! I'm telling you how I'm feeling. See, I can't control this thing. You can't control what? You know, so don't do my You can't control what? Ah. This is... absolute insanity. My goodness. Fimile! Fimile! Leave it! Leave it! Leave it! Leave it! Come before. Hello. Jẹ́ lọ tira mi mọ́ yá, Fimile! Kí ló ń ṣe bọ̀bọ̀ yìí Am I dreaming? àbí bó ṣe ṣe náà nìyí ó wá wá ṣe báyìí ó ṣe ṣe. ọ̀rẹ́ mi ò lè ya òrè bẹ́ẹ̀. Lecturer, Mr. Ọmọ, I can't afford to carry over. Ìgbọ́ tó bá ṣe mistake báyìí, tó bá pa kíláàsì jẹ, wàhálà ni so for me i'm not even me If I take chances at all because iṣẹ́ ò tẹ̀ ṣe carry mi ò lè afford àti ní extra year i can't. èmi ò tiẹ̀ láì kí máa pa lecture mr akinjo tó bá ti jẹ́ òun ló ní lecture by me láì kí máa pa jẹ rárá. Ah. ní kí ni kí ni èdè ń kún mr akinjo like his lecture is something very that strong èdè mi nǹkan tó big deal ní lecture ẹ̀ ìnáwó èyí ṣe láti mọ nǹkan tó ń ṣe ni kókó mi rẹ́ ní ti tó big nínú ẹ̀. kò sọ̀rọ̀ ọ̀ bẹ́ẹ̀ tó bá ti mọ̀ pé o máa pa kíláàsì ẹ̀ jẹ́ ẹ dúró sí iléeṣẹ́ fagídí mú ẹ ní. that's not what i'm saying tó bá ti mọ̀ nǹkan tó ń ṣe you don't have any problem. Ah. wo ẹgbọ́n ẹgbọ́n kan tó ṣe ẹnu ọgbà lánàá. kí tún ni kí ló ṣẹlẹ̀. mo ṣe ń lọ lánàá ni mo rí àwọn ọmọ curtis yẹn mo ṣe rí wọn mo ti mọ̀ pọ̀ wọn ni o jẹjẹjẹjẹ mi mo ya kéré mọ́lẹ̀ mo sáré. <laughs> ewo làbọ̀rọ̀ la sáré mọ́lẹ̀ wo bí ẹ̀kọ́ tiwa làwa wá ṣe níbí báyìí ẹ̀kọ́ wa òun ni wọ́n ní káwọn wá kà níbí as far as i'm concerned kò sí àbọ̀rọ̀ máa wulẹ̀ máa kó àyà sókè kan nítorí ẹni tó bá rìn mùtàmùtà òun náà lọ máa mú tà. ẹ̀yin ọ̀rẹ́ mi ọ̀rọ̀ iléèwé ò mà rí báyìí àdúrà wa ni wípé ká ṣetán láyọ̀ àtàlàáfíà without fng. ẹ̀wọ̀n ah, ah, ti sún èmi o mi sì lè wait kí n kúrò ní school rárá kí n graduate i can't wait. Ah. ṣé orí lẹ́jọ́ Mr. Dalemo yẹn àwọn ó máa ń fọ́ ní gan. I swear I swear I swear. girl tí mo sọ girl tí mo sọ yẹn ni o that girl that kissed me that other night wọ́n ní wọ́n ṣe ń lọ bá. ṣé wàá ok. jẹ́ kí n ṣé kill n lọ bá. o I've been tired oh my leave her leave her let her go. no I've been wanting to see I've been thinking about her. are you insane. I'm mi lẹ jẹ jẹ kí jẹ ẹ lọ okay. I sure. Hello. Hi, pretty girls. What's up? How you doing? I'm fine. Um, so good to see you again. <laughs> mo ti ń wẹ in fact ara mi I've been thinking dreaming about you yeah. so good to see you. <laughs> èmi àbọ̀. ọmọ babe orí tí mo ṣe ń wò èmi ò mọ̀ rí but who likely kó jẹ́ àwọn igi ìwé inú kámpọ̀sì ṣùgbọ́n. ó máa jẹ́ pé ara àwọn tí ìwé ti yí lórí nínú kámpọ̀sì. ó possible. Ah, no o ti gbàgbé ni èmi lè o sáré wọnú mọ́tò ẹ̀ lálẹ́ ọjọ́ yẹn náà ah, we even kissed. wow kiss. Yeah. Fine, fine. I understand it's normal for you to be ladylike, you know, proving out to get and all that. But then, Orimi, you no, Nkonye Milori, and I think it's love. Oh, love Orimi. <laughs> so can I? <laughs> so can I have your number? Hmm. Please, please, please. orí ẹ ti. <laughs> wo ó mọ nǹkan tí mo fẹ́ ṣe mi kọ́kọ́ ń wo pé kí ni mo fi lè respond sí mo wá pé tí n bá ń dá lóhùn ó máa dàbí pé mi náà ti ń ní the same mental problem tó wà lára ẹ. Hmm. ṣé àtìgbà tó ti rí mi inú campus orí mi pẹ̀lú ọkùnrin rí ah, talk less of kissing someone ah, wo babe tó bá pẹ́ bíbá ẹni tí mo ń wájú ó máa bu ẹ̀jẹ̀. wà kó tó gé wa jẹ. for real we, we even kissed. no ṣé o wọ́n bìlì pé mo lè kiss ọkùnrin kan ṣá. Eh, ó jọ mí lójú o mo rò pé o máa ń sọ pé ètè ẹ wà expensive. jẹ́ ká lọ kọ́mídé àlọ́ pẹ̀lẹ́ this is not funny this is not funny jẹ́ àlọ́ let me drive. kí ló ń ṣe ẹ̀ náà o jẹ́ àlọ́ ìwọlé máa drive. allow me to drive gbogbo iṣan tó ti gbà yí o lè lọ làámọ̀ pẹ̀. mi ò like ẹ̀ it's not funny mama mi like wọlé no eléyìí ò kì ṣọ̀rọ̀ not funny. wọlé. let me drive jẹ́ kí n drive ẹ. Eh? máa tẹ́ ilẹ̀ o. máa. so máa ń lọ àbọ̀ lọ. go go mi ò tẹ̀lé mọ́ go. ó yá wọlé wọlé. wọ́n ní mi ò lọ́mọ go ṣé bó ti. ó yá wọlé náà. kí ló mọ ẹ drive kúrò níwájú mi. má bínú wọlé. mi ò lọ́mọ go go ọwọ́ sọ ní kìíní náà má bínú ó tán má bínú. ṣé mi mọ yín sọ̀tẹ́ ni. ẹ mo lè ti ní kó má bínú. will you allow me to drive. ọ̀rọ̀ ìfẹ́ bí àádá olórí ọ̀rọ̀ ìfẹ́ bí àádánwò ló máa rí o. ọ̀rọ̀ ìfẹ́ bí àádọ́rò ló. fún wa ṣe pé ní english láti ní sí òní ní iṣẹ́ ìgbìmọ̀ ah, ṣe wà ní. babes. ẹ jọjọ madam kí ni babes kí ló why why why you taking so much time kí ló dé gan-an gbàtà why don't you just tell us to go. irú pálapàla òṣìwò shiwo náà ẹ wá dára adro? She make up òṣìlẹ̀ tẹ̀ ń ṣe látara i don't i don't like it one bit. ah kí ló dé kí má bínú òṣìwò nìyẹn òun ló dá wa dúró ó yẹ kó mọ̀ pé mi ẹ̀ ń tèmi èmi máa ń tètè máa ṣe kíákíákíá bọ̀ṣọ́ rẹ̀ òun ó mọ̀ máa fà ó mọ̀ máa fà báyìí bí ìdè má bínú yẹ sọ̀rọ̀ kò sí wàhálà ejú ẹ̀ ni ṣé mo sọ fún yín látàárọ̀ pé ká máa lọ oníkájú kájú owó bó tún ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n bí wa pọ̀ látàárọ̀. ṣé gbogbo makeup yẹn náà rè é fine náà tó mẹ́ta. ẹ jẹ́ ká lọ jàre jọ ìtọ̀ ọmọ yìí bó ṣe òwí bó ṣe di. ẹ ò rí di ẹ ọjọ́ ló di ẹ jẹ́ ìjọ. ṣẹ́gun bọ̀ wálẹ̀ ẹ̀ pọ̀ gan-an ṣáá mo sọ fún ẹ i'm not interested in any relationship mi ò ní interest stop láti máa tell mi kiri stop láti máa disturb mi tí bá fẹ́ ṣe i will tell you mo ní mi ò ṣe why all this. Ọlá mi ò rí àmọ́ ẹ́fà bẹ́sítà obìnrin kankan rí báyìí ní ayé mi. kì í ṣe pé mi ò róbìnrin rí o kì í ṣe pé mi ò déètì rí but I don't know there's just something different about you àti alẹ́ ọjọ́ tí mo ti fojú kan ẹ̀ nínú ìtiwá òkè I've been thinking about you I've been dreaming of you I've been my heart has been beating just because of you and um. I want you. Just, just give me a chance. Just, I love you. Ṣẹ́gun, ṣo máa gbọ́ tọrọ? In this life, tí èmi yìí tí mo wà I don't think there is nothing a guy could offer me that I can't get. Kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi, kò sí nǹkan tó lè offer mi tí mi ò lè get fúnra mi. kò so please just let me be. well ọ̀rẹ́ I know you're from a well-to-do family I know you're comfortable I know you have I know you're very fine but what I'm saying is beyond material things. It's not about money, it's not about clothes, it's not about cars, it's not about... It's beyond all this you're thinking. Fine, I know you can afford so many things yourself. But I'm talking about companionship. A partner you can share things with, rub minds with, at least. to nǹkan combine alone, she ṣe dáadáa mọ̀ àti Éfà. <laughs> So, and um, Tiwa Oniyato, just give me a chance. Companionship? Yeah, companionship. I don't get you. Okay, I mean, just have me as someone you can always confide in. Your intimate partner, a shoulder to cry on, your lover, your best friend, anything you can think of. I don't think I need one. Okay? Ṣẹ́gun, it's okay now. I think I need to go. Ayé ò lọ bẹ́ẹ̀, ayé ò gbà bẹ́ẹ̀, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lè jò fi ń gungi o. Ọ̀rọ̀ ìfẹ́ bí àádán olórí ọ̀rọ̀ ìfẹ́ bí àádán olómarí o. Ah. 끓이죠. What's up? Kí ló ṣẹlẹ̀? Àtẹ̀kùn tí mo ti ń train bẹ́ẹ̀ tí mo ṣe success mo kàn notice oko wa wá moody jọ ṣáwá ṣeré ń bì ni. O ò exercise, o train, o ò ṣe anything, oko wa wá jókòó síbẹ̀, ó dẹ̀ mo pa níṣẹ́ lọ́nà. What's up? Kí ló ṣẹlẹ̀? Ṣé é fún mi? Yes, my lord. Nǹkan kan ló ń bá fún mi. Okay, talk to me at times mo máa rò pé kí ló lè jẹ́ reason tí wọ́n mi fi máa sọ pé ká má ní boyfriend i mean look at us kí ló ń ṣe ẹ̀nà òde jẹ́ ń sọ̀rọ̀ o lè rìn ṣé kí n má sọ̀rọ̀ mọ́ come off it jọ. I'm serious. Oh, yeah, sorry. I'm sorry. Be serious now. Talk to me. Um, nǹkan tí mò ń sọ is that, I mean, look at us. A kì í ṣe ọmọdé, adult ni wá wọ́n ní ká má ní boyfriend ká má súnmọ́ ọkùnrin kankan ká má wá ọkùnrin kankan babe ṣé a ní mari ni. anyways um, reason best known to mom but then èmi náà ti máa ń bi wọn mo máa ń rò ó lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa cross mind mi mo dẹ̀ máa ń bi wọn and each time tí mo bá ti bi wọn nǹkan tó máa sọ fún mi ni pé it's not safe it's not safe it's not safe you know mom say no i'm very smart woman she knows what she's doing so I jẹ́ conclude pé maybe because of our real identity you know identity wa na come on. identity. of course our real identity. babe mo get there though but there should be a solution to all these things because we can't continue this way. oh money, believe, belief kan náà pé wọ́n ti ẹ̀ ò tẹ̀ marry that is the truth because tí mo ṣe ń sọ tó ṣe ń ké mi lára ìwọ rẹ́rìn ni o ready àti get married ìwọ dẹ̀ ló dàgbà jù láàrin wa o kàn dàgbà lásán you don't want to get married so it's your problem but I believe there should be a solution. come off it baby girl come off it you are a very smart lady you are smart mo madzin o mọ̀ pé o smart mo dẹ̀ believe pé ó yẹ kó smart jù yẹn lọ now tell me ọkùnrin wo ni wọ́n fi pé o máa fall in love pẹ̀lú àbó máa love ẹ abẹ́jọ́ máa wà in a relationship ó máa wá mú nǹkan tá à ń ṣe like our source of income Hold dẹ̀ máa continue no talk no ọláìfẹ́ talk to me you really think it will work tó bá jẹ́wọ́ lọkùnrin you are in love with somebody o discover pé ọ̀daràn ni you continue. sorry. At times these days, I feel teary. Ọ̀daràn fi teary. <laughs> You are in love. forty ti Come off it, girl. What are you saying? Fall in love níbi tí mọ́mì wa àti ìwọ tó máa fẹ́ jù. <laughs> Padà the man tó do ń ṣiṣẹ́ mo tó mọ̀ kí mo lè bọ̀ ẹ́ láṣìírí. Eh? no stop it mo lè bọ̀ ẹ́ láṣìírí tó jẹ́ kí n mọ̀ já mi sí i will cover you up trust me. is it the same ṣe fún mi àyè. trust me on this mo máa cover ẹ just tell me the truth. babe tó bá jẹ́ ṣìkẹ́mi ló sọ̀rọ̀ mo máa gbàgbọ́ not you. yeah èmi ni mo lè cover ẹ o. ilé o okay then okay. mo fẹ́ mo fẹ́ ṣe exercise o. tó bá sọ bẹ́ẹ̀. Hmm. wọ́n dé

<laughs> ẹ má bínú ṣe rí níbi tí àwa bá jayé dé mo fẹ́ kí ayé gangan mọ̀ pé a jẹ́ òun <laughs> ṣé ẹnìkan tún gbọ́dọ̀ máa dẹ́rù bà wá nínú òun táwa wá yìí owó ń bẹ ọlá ń bẹ iron lady òun délé òru àwọn méjèèjì yẹn mú mi mo fẹ́ kàn fi ayé yìí sílẹ̀ fún mi. okay done. owó mi ńkọ́. àṣẹ ti tó wó ẹni tó introduce yín sí mi ó ti ṣàlàyé irú èèyàn tẹ́ jẹ́ pé ẹ kì í fowó ṣeré rárá just ten minutes ẹ máa rà láti. àlàyé tí mi ò bá rà láti kò sí iṣẹ́ o. ẹ jẹ́ kí sẹ́yìn ẹ̀dín ṣe é máa rà láti. okay. because ooru wọn mú mi ni. èmi tún wá rò pé bóyá aṣẹ́ rí. àlàyé mi ò kí ń rojọ́. cheerful. Let's go sit, sit. Naruto. Okay. Kò sí wàhálà. Lóye tó wò mí báyìí, jẹ́ blush. Um, bá sọ pé mo fall in love like this, màá sọ pé rọ hmm. Yes. I never knew I was going to find someone that I would love this much again. Really? I swear, I've never felt like this for any woman in my entire life. Can she give me a Ruben ring now? But it feels so different with you. I love Yola. <laughs> I really want to spend the rest of my life with you. you know what at times tó ban sorrow, or remember máa pinch lára mi as in ó kò máa ó máa ń body system mi mi kí mo bóyá máa yeah that is love. and you won't believe one thing. what. I don't actually believe in love before. Not until I met this. Yeah, the sugar yeah. boy. <laughs> Hello, sisters. Well, okay. Báwo ni? Ah, mọ́mì ló pè mí náà, wọ́n ní meeting kan wà pé kí n show up. Even mo need láti pa lecture jẹ ni. Meeting? Meeting wo? I don't know. Wọ́n kàn pè mí náà ni. Ah, ah. Ọláìfẹ́. Hi, mommy. Oh, what are you kí Mommy, Jane okay. Bó ṣe dé náà sí ni ma. How are you, my darling? Oh, Good to see you. my God. Kí ló ṣẹlẹ̀? You look take away. Oh. Ibo ló dà. <laughs> Mo jáde ni. Oh, that's <laughs> great. Mm-hmm. Ẹ wọ ẹ jẹ́ ká fi gbogbo take away yẹn lẹ̀ ẹ jọ wọn sọ pé ẹ sọ pé a meeting meeting wo nìyẹn. oh yes yes yes yes yes meeting wa ó ní iṣẹ́ kan tó ń gbé wá sí mi pé ká ṣe and um, iṣẹ́ yẹn ó jẹ́ iṣẹ́ tó tó máa difficult díẹ̀ torí iṣẹ́ kan tá a ṣeré ni but um, mo ní believe nínú ẹ̀yin girls bíi pé <laughs> a lè ṣe successfully especially mo ní believe ní Ọláìfẹ́mi ah. because you are the <laughs> you know what I'm saying the smartest <laughs> ṣùgbọ́n mi ṣùgbọ́n iṣẹ́ tí mo ń sọ yìí is not um, iṣẹ́ tí ó máa ṣe bí i ọ̀sán iṣẹ́ tí o máa jí ṣe ni early mọ̀mọ́ iṣẹ́ and security bẹ̀rẹ̀ ó tight gan but you know now ó smart gan mo mọ̀ pé o máa knock iṣẹ́ yẹn down dáadáa okay mom <laughs> why does it have to be me. oh why not you darling i don't want to spell it out because mi ò ní fẹ́ kàn tó kù kan jowú but i know you are you know you are capable. mom. I don't think I want to do this. Ah. Àkọ́kọ́ náà, more busy pẹ̀lú lectures in school. Then I ẹlẹ́kejì, I don't have interest in this for now. Ah. Ẹ wo kan náà àwọn sisters mi now, Ṣìkẹ́mi, Ṣèyí for me. They can't do it. Ah. I know they are smart, very very smart. I know the ones I have. Ah. Can't do it. She emiti tí mo sọ wípé mo fẹ́ kó ṣiṣẹ́ fún mi? Mi ò rọrùn tó kúnlẹ̀ kí n tó Are you supposed to tell me what to do or who? Màá rán lọ assignment. Mom. Mom, I don't want to do it. I'm not interested. Koyemi, yé interest báwo? I mean, it's not what you think. I'm, do I'm not just comfortable with it for now. I ah. don't want to do anything. I don't, I don't know this is why you call me now. Ah. Ah. Ọláìfẹ́. Mom, leave me. Ah. Ẹ rent money back, ní gbàgbọ́ ó wá ń tẹ́jú mi mọ́lẹ̀ àbí. irú nọ́ọ̀sẹ̀sì wo lélẹ̀. ọláìfẹ́ ọláìfẹ́. in fact mi ò tiẹ̀ wá jáde mọ́. ọláìfẹ́ ọláìfẹ́ come over here and come and explain to me kí ló mú ìgbà ìkan tó sọ yìí náà I will not take such rubbish from you. One day, one day, Yeah? Hello. Àlejò, I'm not expecting for anybody today. You want mọ̀ money? Yeah, I want ladies méjì kan all láwọn ní information fún yín. Did you say ladies? Yeah, sir. Important message. Exactly, sir. Look at my wallet, bọ̀. Okay, sir. I bought A gbọ́dọ̀ sáfúbìnrin. Obìnrin ló bí wa. Yẹ come my wallet, bọ̀ o. Obìnrin ni yọ̀ ayé. Good afternoon, sir. Good afternoon. How are you? Good afternoon, wow, sir. good afternoon. Can you sit, please? Thank, Thank you, sir. Would you Have we met? Actually, no, sir. Can you mo lè ṣe Um, my name is um, Adebola And here is my sister. Ha, my name is uh, Nafisat Wahid. okay sisters orúkọ yìí ò jọra. yes. same mother same father. Same no okay. they're just a colleague. Oh, okay. but like a sister. okay Emma, no, ná eh, you know this is the first time I'm saying Yorùbá àmọ́ bí tá à ń all right sir. so kí ló gbé yín okay um, àwa láti GAM Ventures Limited. okay. we deal with um, properties, different kinds of properties and um, a ní lovely properties kọ̀ọ̀kan that few people of your calibre would love and and ṣe ile ilẹ̀ ilé káàkiri Èkó. okay basically ẹ ti dig deep ẹ ti wádìí mi dáadáa pé properties in mi àbí. ọdún ni sà ẹ ṣàìmọ̀ fún olóko ah. wa. <laughs> so ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ok n bọ̀ làwọn properties wa n bọ̀ náà wà. as i what happen is that a ní àwọn ilẹ̀ kan then àwọn properties kan ní sáìdì Lekki ajá àzẹ̀sì yẹn a dẹ̀ wo pé ẹ máa ní interest ní irú nǹkan bẹ́ẹ̀ because of the location torí ẹ̀ là ṣe wá rí. yẹ kọ́ eré àwa ní Lekki ajá ẹ̀pẹ́ ẹ̀pẹ́tẹ̀dọ̀ we trying to cover those areas kí legacy wa wà ń bẹ́ẹ̀ gbàtà wa bá lọ tán. I live for that. In fact, my ra property bẹ́ẹ̀ ni chicken and chips ni. Ǹjẹ́ tẹ̀ wá ní bíyà soft copy ni a bad copy nǹkan tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ for perusal. Of course, I need a lot of soft copies tẹ́ máa like. Okay. Ah ah! Ah eh, eh, no no no ẹ wá o. Ah ẹ jọ mo fi Ọlọ́run bá bẹ̀ yín. Mo fi Ọlọ́run bá bẹ̀ yín. Mo ṣe ronú ìbọn o whatever anybody buy this song for me, I will double it. I will triple it. Just name your price. What's going on? Go on. Whatever anybody you buy song, my triple it. Get, it! She, rírí tẹ̀ rí wa? Àjọ èèyàn tó ń Ah, okay. Mr. Mark, we're not here for your money. We are here for your life. My life, okay. Exactly. Just don't hurt anybody. I will pay you whatever. Ẹ má ṣe anybody léṣe. Ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́. I will pay you. Enough one leg. Life. dọ̀dẹ apẹ̀rin níwájú ọdẹ apààyàn mo ní kẹ́ lọ ṣiṣẹ́ ẹlẹ́yìn ti ṣiṣẹ́ náà where is the person tell me where is the person what mama what mama jay <laughs> now I understand ẹ má worry come back home ẹ má para bọ́ọ̀lù. <laughs> Mama J, Mama J, mo gbẹ́lẹ́ yín tán, wá fẹ́ fi yín ọ̀hún gé mi jẹ. <laughs> ah! ó wá fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ó fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ah, orí máa ṣòro ṣe o ọ̀gẹ̀rẹ̀ mi wo kókó ẹ̀yẹ tán ó wá digi burúkú lójú olóko nah I will deal with her I deal pẹ̀lú ẹ̀ I will deal with ẹ sọ mi di ẹdun ara I'm not gonna take this. Hmm. I'm not gonna take this. шатится. Ìwọ̀n tí pẹ́pà yẹn ṣe tí ò fi rí tọ̀tọ̀ máa jẹ́ kó mọ̀. Pẹ́pà yẹn dalẹ̀ ni ò fi rí tọ̀tọ̀. I know what Mo jẹ́rìí ẹ̀ lùtò. èmi nìyẹn ẹyẹ méjì ò ń jẹ díẹ̀. Ah, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó dẹ̀ kújọ́ mẹ́ta. ah ọjọ́ kan pẹ̀lú ọ̀gá mi hmm. ẹ má bínú iṣẹ́ ló gbó mi. Ah, ó yẹ kó rí bẹ́ẹ̀ torí tí n bá wọ̀ tún ìwọ ni mò ń rí tí n bá wọ̀ sí ìwọ ni mò ń rí ah. especially tí wọ́n àánú living room mi kíkan wo tv mo tún rọ́wọ́ ẹ̀ ń bẹ̀. <laughs> ọlá yín náà ni hmm. ṣebí nǹkan tẹ̀yìn jẹ kù làwa ń jẹ. Oh. Yes. Jeku. Mm-hmm. That was then, my dear. Oh, then. Oh, God, me yín ṣì wà ń bẹ̀. Ah. Orí yín dúró Oh, Old glory ló ń go sing kò Oh, oh, kan mọ́. Oh. <laughs> Ó ṣì wà fún yín. <laughs> Gbogbo iṣẹ́ tá a ṣe ọwọ́ ẹ̀ ló wà. Mm-hmm. Um, ṣebí ọmọ yín náà ni mí, wọ́n ní tí òkè ti gbá dàgbà ọmọ ọmọ ẹ <laughs> eh, i'm always available for you. i trust you ọmọ dáadáa ni ẹ o ṣe Ah, i trust you and I so much believe in you. Uh uh-huh. -huh. mm. Thank you, boss. mm -hmm. Mm. Mm. Russian fine, we came in on grab baby. Yeah. Um, nǹkan lájọ sọ. Ṣé ìjẹ́rìí mi ni? Hmm. Ó ti wà nílẹ̀ fún yín. I trust you. Ẹ jẹ́ kí n bá yín arrange. Ẹkùn. Hmm. Tẹ bá dẹ̀ ní ìdánmọ̀. That's my favourite. Ah, mo jẹ́rìí yọ̀gá mi. I will send you one now. <laughs> Boss! Nuisance. I will let her know. You stole my job. I will make sure I deal with you. I'm not in a conscience. You want back tí àgbàlagbà fi jùmọ̀dé lọ a máa fi let her know I'm the one in charge. I'm the boss. I'm the head. I'm the real man for the job. You stole my job. You, you, you stole my own job. ìjà màsà ò là máa kíkanjú lójú ogun òwe. Yeah! My baby, baby. Oh, so smart. What? Mom. More okay, ma. That's your mom? Um, good afternoon, ma. Oh, how are you, young man? I'm fine, thank you. Mm. I um, was nǹkan Koni around those telling yes ma I want to yà a cake but it's obvious you're having a nice time. <laughs> Mama, real later, huh? Yes, ma. All right. All right, ma. Have fun, eh? Yeah. Yes, ma. Have a great day, ma. I oh, will. Baby All girl. Right. <laughs> yeah. Diarrhea. Your mom is so pretty. what? You need to leave now. What do you mean I have to leave now? I need to follow my mom. Okay? Kí You don't have to understand, please. Just leave. I will see you later. Okay? I need to follow my mom. Ola, what's wrong with you? What? Ola, are you sure you're good? Yeah, I'm fine. Ọláìfẹ́ òfọ́ni. Ọláìfẹ́ dúró náà irú oge wo ló ta lé ẹ náà ìwọ ní boyfriend ìwọ tó kéré jù láàrin àwọn sisters ẹ boyfriend táwọn ẹ̀gbọ́n ẹ ò ní talk less of a serious relationship and you know the rules màá wá jẹ́ kó yẹ wípé ẹni tó bá ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí dandan ni kó rí nǹkan tẹ́nìkan ò rí rí. I'm sorry mom um, it's not what you think mm. no ma I swear kò ṣe nǹkan tí ẹ rárá. listen to me if that boy is the reason why tó ṣe lose focus tó ṣe ń derail you know what i'm gonna do i'm gonna send him six feet below. ah ah ah mom kò lè tó yẹn ẹ wò mo máa separate pẹ̀lú ẹ i said it it's not what you think. just give me little time please. Oh. mo máa separate pẹ̀lú ẹ má worry. i don't have time separation tó ń sọ yìí let it begin if not that lover boy is gonna be history in your life. ọ̀rọ̀ ìfẹ́ bí a dá olórí ọ̀rọ̀ ìfẹ́ bí àádọ́wò ló máa rí o. ọ̀rọ̀ ìfẹ́ bí àádọ́ I can't just wait. Hello? Wait for who? Welcome, mo bá wíjà rẹ̀ mo ti ronú lọ. Kí ni àárọ̀? Pressure ti commissioner fún dad lórí ọ̀rọ̀ àwọn ọmọ assassin ti pọ̀ jù ó ti ń pọ̀ ó lè believe pé mo believe pé mi àti dad la jọ jọ ń sọ̀rọ̀ tí mo wá ń sọ fún wọn pé i can't just wait kí wọ́n rí àwọn assassin. but but but nisoro na come mi why is the commissioner pressurizing your father for what. he is a police officer boss ni commissioner is dad's boss Abi, wọn ò dé tí ì mú àwọn assassin tó yẹ kí wọ́n mú. He has the right to complain. Okay, accepted. You want to see dad and come for any boss all the time, calling you, telling you about it every now and then. Why? Because I'm daddy's friend. Come in. Baby. Uh, I'm fine. You wanna come? Kí ló dé tọ́jú ẹ̀kọ́ rẹ lọ́wọ́? Ó ti yé mi, Ṣẹ́gun tó ti ṣẹ́. Ṣẹ́gun. Babe. I need to talk. Uh, ẹ jẹ́ kí excuse me. You know I hate to see you like this. Kudoshe. Stop What's now? Kudoshe. What is it now, Shemoshe? Stop. Then what is it now, Zoro? Shemoshe. Shegun. Just darling. I want us to put an end to our relationship here and now. You're kidding. Oh, I'm serious. No, you can't be serious, Ola. You can't be. Kini mo ṣe fún? How can you just... Oh, oh, oh, because of your mom, right? Mo fẹ́ rí mi àti ẹ̀. Wọ́n fẹ́ rí wa papọ̀. No, you can't just walk up to me and tell me it's over now. Kí kini mo ṣe fẹ́? Why? Ọbẹ̀ pa mí ni. It has nothing to do with mom. And please, can you spare me this question and answer section? It's for your own good. Let's brick hall. Good. It's for my own good. tó ń ṣe Sherry. Because you're an assassin, right? So you don't want me to die. Orobi Amomo. I knew. <laughs> Oh, girl. Oh, girl. So you don't know how I feel about you just woke up to me and started. So you knew all along and you still came to me shoot me. No, like, like seriously, you want to kill me? If you don't start talking, I will blow your head off. Then shoot me. Go ahead and shoot me. Yeah, I knew all along. Momo. Oh, rò bí a torí pé wọnú mọ́tò o sáré kiss mi ṣe kí ni I knew. But because of the love I have for you, I, I, I just had to play on. Yes. Guy, you've known too much. Who are you? better start talking or else I will blow your head off. <laughs> life, Amy. Eh, the love of your life. My name is Shegwa Kingbade. And I love you. Yes, I really do. But if this is what I'll get for loving you, tó bá jẹ́ wípé ikú mi ló máa ṣe àdùn So, ọ sítá mi. kí ló wá fún. ẹ wò ẹ má jẹ ntàn yín òótọ́ ni dáàdì bá yín sọ ọ òótọ́ náà bá yín sọ Dubai for almost two years ẹ wálé ẹ ti ń dàgbà náà ẹ wo gba àwọn ọ̀rẹ́ yín tẹjọ lọ sí school they are all married wọ́n ti bímọ tán wọ́n ti palẹ̀ mọ́ wọ́n ń tèkì àwọn ọmọ wọn nísìn ẹ̀yin jókòó Dubai for the past five years ẹ̀ ń faji fàájì ẹ̀ ń tí bá yẹn pé ẹ̀rẹ́ ni tó sin àbí nǹkan bí akíní maybe you just go do IVF for something kẹ́ bímọ kẹ́ wà ó kẹ́ kẹ́ live life nígbà tẹ́ ẹ ti bímọ at this stage tẹ́ bá bí wọn ṣé arúgbó lẹ́sẹ̀ fẹ́ máa fi mara pampers fọmọ máa tẹ̀kẹ́ àwọn ọmọ ni. àbúrò mi ọmọ ọ̀nù ọmọ kọ́kọ́ mú yẹn kúrò ń bẹ̀ yes kí ló kàn mí pẹ̀lú ọmọ a ní kó jẹ́ kí n ṣiṣẹ́ kí n lówó kí n kí n máa náwó kí n máa mi sórí gbogbo nǹkan tí dáàdì ń sọ yìí wọ́n ń sọ tí o ilé aye owó ni koko ń ṣiṣẹ́ kí n rówó mọ̀ pé kí ló ń jọ mọ̀ wọn á sí Dubai tí mò ń lọ yẹn ti pè mí next week báyìí mo tún gbé bọ́dì mi kí n máa lọ kí ni mo fẹ́ fọkọ ṣe kí ló kàn mí pẹ̀lú ọkùnrin. òkè ẹ fẹ́ máa náwó kẹ́ máa ṣe fàájì ọmọ bíbí ọkùnrin ò necessary ẹ má gbàgbé ọjọ́ àti sùn ẹ má gbàgbé ọjọ́ ọ̀la because I will not be there to attend to you yes why that level fit in jọ now. but you are shouting. I'm sorry I'm not shouting o tọrọ máa ń kóró tó bá yẹ pé bí ẹ̀rọ ọkùnrin tó fẹ́ fẹ́ tó fi pẹ̀ tìlẹ̀ maybe kẹ́ ṣe IVF or something o ah, ah. òótọ́ ni mo sọ fún yín yẹn ti ń dàgbà o. no no no as in. ìsítàmì ẹni sùúrù náà ẹ kọ́ sọ kí ẹni kẹlẹ́fẹ́ ẹ jọ gbọ́ iṣẹ́ tẹ̀ ṣe gbowó tẹ̀ ń pa ẹ jọ tẹ bá lọ ń tán tẹ bá lọ lọ́la ń sìn àbí tẹ bá kú ń sìn tálẹ́fẹ́ jogún ẹ̀. ṣòwò ìwọ wọn à ń bẹ àwọn àbúrò náà dẹ̀ tún pọ̀ ẹ gbogbo yẹn máa mú nǹkan tó wù yẹn máa ṣe fàájì yìí náà. àǹtí mi ẹ wá ọ̀rà ẹ̀. ẹ jọ àwọn wo ń bá rìn gan-an sẹ̀fẹ̀ àwọn wo lọ ń what kind of orientation do you. don't shout don't shout. I'm sorry but sísá mi kò tẹ̀ ń sọ yóò mẹ́sì kó kí ló ń ṣe yín náà. á wá àkànṣe sí. gbáwo lẹ ń padà. next week. ẹ wá máa arrange àwọn èèyàn tó máa fọyín lẹ́nu ẹ máa lóyún. wá wá wá ẹ wá òkè Àbíkẹ́ lọ ṣe IVF for some day barren. no àwọn wọ̀rí náà mo ti gbọ́. àánú ah, yín ṣe mí mo ti gbọ́. kò tẹ kẹ́ máa máa sáré. Hospital! Yeah! Hospital! I got me! Ah! jọ̀ọ́ torí ọlọ́run Daddy! Yeah! Sorry, sorry, sorry, sorry, yeah, sorry. Mo fẹ́ gbé, mo fẹ́ gbé, mo fẹ́ gbé mi nínú ẹgbẹ́. Ẹ gbà mí ẹ jọ̀ọ́! But Ṣẹ́gun, ọlọ́run ló yọ ẹ o. Seriously? Ta ló ṣe tó lè máa lépa ẹ̀mí ẹ̀? no idea. wọ́n jẹ́ sọ pé ká sọ kínní fún dáàdi oní ká má sọ fún dáàdi ṣé ká sọ fún dáàdi kí dáàdi bẹ̀rẹ̀ investigation ẹnikẹ́ni tó bá ṣe ń kọ báyìí ẹnikẹ́ni bá wù jáde. Mummy, can you just calm down? Yes, I know my dad. He's an active officer. mi pariwo yẹn affect me just take it easy. sorry pẹ̀lẹ́ bóyá ká mi lára ni kí ló fẹ́ gbà kí ni ló fẹ́ gbà nínú pé kó kó ṣùtì yàn tàbí kó pààyàn kí ló fẹ́ gbà nínú ẹ̀ ṣé gbọ̀ngbà yàn wà bí abẹ́ abẹ́ ọbẹ̀ yìí nìyẹn kọ̀ọ̀kan ṣe business ṣé ò jẹ́ ọkọ̀ lówó ni àìmọ yìí kò jẹyàn kọkọ lówó kò bẹyàn kọkọ ṣe business táwa ló fẹ́ pa ẹ nǹkan tó ń kà mí lára gógó nìyẹn ta ló fẹ́ pa wọn láti mo bá wọn tuntun tó ṣiṣẹ́ orúkọ báyìí mo lè gbé mo lè lọ jíbọn láti gòkè lọ tú tẹ dànù. it's okay come it's okay it's okay it's okay ó ti tó. it's okay nǹkan tó kàn ń surprise mi ni pé ta ló lè ṣerú nǹkan báyìí fún ẹ. can you guys just forget about this ta ló ṣe ta ló nǹkan tó wà important right now is that i'm alive that's what that matters wọ́n yìnbọn fún ẹ̀mí òkú so ẹ gbàgbé ẹ̀. ọlọ́run tiẹ̀ ṣe ọlọ́run tiẹ̀ ní jẹ́ kó kú but ah, let me ask you something o ò dẹ̀ rí ẹni tó ṣe as in. ọlá to me i feel it was a stray bullet bí ọ̀hún ìmọ̀ àti ẹlòmíì tó kọ̀ bá mi ọ̀sán ẹ gbà let. no no no má ronú bẹ́ẹ̀ yẹn má ronú bẹ́ẹ̀ yẹn èèyàn máa múra lẹ́ẹ̀dógún ni o understand téèyàn bá tètè múra lẹ̀ tí bí nǹkan lè ṣe ṣẹlẹ̀ sí téèyàn bá tètè dúró ní dúró wípé òkè báwo ló ṣe ṣẹlẹ̀ ta ló ṣe eh, kí ẹ eh, kí kí kí ló fà tẹ tó ṣe fi ṣe o tó lásà irú ẹ̀ túmọ̀ ṣẹlẹ̀ ń jọ mí bọ́n tí o bá ti dúró ní dúró pé òkè kí ni ti ṣẹlẹ̀ báyìí òkè báwo ló ṣe ṣẹlẹ̀ ọ̀nà ló gbà ṣẹlẹ̀ òkè kára ẹni tó ṣe ẹ̀kọ́ yẹn gangan kéèyàn try láti make sure pé èèyàn yẹn ó face panel ó get. Fami, can you just calm down and stop making uh, unnecessary issue out of this whole thing? Eh? that is sleeping dog like ọtún ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ mo dẹ̀ wà láyé so my pair. I hate things like this. Ah, èèyàn ṣe máa fẹ́ pa èèyàn tí Ọlọ́run dá gẹ́gẹ́ bíi tara ẹ̀ èèyàn máa ṣe ń fẹ́ pa. oh get. àbí mo ti sọ̀rọ̀ bí wèrè ni. Oh, oh, oh, babe mi mọ ọrùn ti fún wa ní ọbẹ̀ ó tán or something this. Um, ok tí o máa fi tó máa fi dìmú yẹn eh, jẹ́ kí n sún ariwo wá yẹn pẹ̀lẹ́ pẹ̀lẹ́. I'm stressing move, the hand. Move on. Move on. Ah! Ẹ bá má dìbò má dìbò jù. Nú mo kàn fẹ́ bá lift ẹ ní ìpele. Jẹ́ kó jẹ́ kó ṣe fúnra rẹ̀. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ jẹ. Èjì eh, jíjẹ́ kì í sáré lọ lọ mú wa. Pẹ̀lẹ́. Ṣé lówó lọ́wọ́? Àyà. Sọ́mi, pẹ̀lẹ́ jẹ. Náà kòkó ni jẹ́ kára ni. Sọ́mi. I'm okay. Are you sure? ṣe yí fún mi èwo nínú yín ló shoot Ṣẹ́gun who shot Ṣẹ́gun I'm asking a question and I think I deserve an answer. Is that why you are backing? ṣé torí Ṣẹ́gun àbí kí ló porúkọ ẹ̀ ló ṣe ń pariwo nínú ilé ó kàn ń pariwo kàn ń jágbe what rubbish is that ilé tó ń pariwo. àbí òun ló ń sẹ́ẹ̀dọ̀ sí yẹn. so you think. ìbéèrè ṣe ń jábọ̀ nílé. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló. mi ò understand ó kàn ń jábọ̀ lé ń pariwo sínú ilé. You think I'm joking, Abby? No, no, no, calm down. nù yín? Who shot Ṣẹ́gun? Ta ló ta ló shoot Ṣẹ́gun? I did. Ah, like mo shoot Ṣẹ́gun. Kí ló fẹ́ ṣe sí? Kí nonsense yìí now? If you don't do all this, no gbogbo kí ni unnecessary? Ẹ ẹ tá a bá lọ ṣe mi sí ipò jùgà ẹ kú pé nìyẹn o. So you think I'm joking? I will shoot you. No no no no no no. no. I'm going to shoot you. Ọláìfẹ́. Ọláìfẹ́. Ọláìfẹ́ the airport is a gun. Stop! Will you stop that nonsense? What did I hear you say? Ṣé tọ́nà sí ẹlágbárí ni? Ṣé o tó ní ọkùnrin lásán lásán? Ni wọ́n ṣe yọ ìbọn sọ̀rọ̀ sisters ẹ. Màá jẹ́ kó yẹ orí pé èyí tí ajá fi ń bá ọbẹ̀ ìṣòro ló fi ń gèjẹ. Ah, ah. But why? Why did they have to shoot Segu? Kí Shut your mouth. When you're talking to me, you bring your voice down. Sorry. Look here. You know I don't waste time. Mother, Rigbe, sister, I Mr. Gete. No, she did not. That shot was a warning one. The next one you get, we send it to Zed. Mother, please. Mom, please. Emma Shebe, see. Mom, ma break up jọ ẹ máa pa ṣẹ́gun i'm going to break up with him. or better, if not. tiẹ̀ kò tí kú ordinary gunshot ó lè gba ah. gbogbo nǹkan jẹ́. Ṣìkẹ́mi. <laughs> ọlá ìfẹ́. dadi. à ń rí òun lọ́sàn-án kí ló dé. Ah, dadi ẹ wo ó tó kí n wá rí yín ni ọ̀rọ̀ mọ́mì ti sú mi hmm. wàhálà wọn ti pọ̀ jù aside from iṣẹ́ wa wọn aláwa láti ṣe anything hmm. mi ò lè ní boyfriend èèyàn ò lè wá mi mi ò lè wáyàn ìtàn fẹ́ èmi ṣìkẹ́mi àti ṣèyí fún mi mọ́ mi ò lọ any of us láti ní boyfriend. èmi tí wọ́n jàjà ríyàn kan tó wá ń tẹ̀lé mi school dádì kò mẹ́yẹ tó ṣu mí o ẹ̀ ní believe pé ṣe ni mọ́mí rán àwọn ṣìkẹ́mi lọ pé kán lọ ṣù dẹ̀ <laughs> ó tún wá lọ threatening mi mọ́mí ni ẹ̀ tí pẹpẹ sẹ́ o tẹ́mi ò bá fi sílẹ̀ o àwọn máa waste ẹ̀ dànù. Dádì ẹ bá mi bá ọmọ mi sọ̀rọ̀ ṣé àní mari ni à ń ṣọmọdé náà. It seems you don't understand what I'm saying. Ó yẹ kó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, ó yẹ kó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, àjẹgbọdọ ìyá yín ó ń wọ ẹnìkan rẹ ni. Àjẹgbọdọ ó ń wọ ẹnìkan. Dádì, mi understand yín o ẹ jẹ́ kó yé mi as in mọ́mì ni mò ń sọ mọ́mì jẹ́. Jumoke is not your mother. Daddy, how is that possible? Mommy J. Jumoke is not your biological mother. This is getting serious. Now, listen. Listen. Long time ago, I'm ah. ah. sorry pé mo pè everyone jókòó and my reason for that is I have question for mommy. Mm-hmm. Yes. For me. Bẹ́ẹ̀ni. Ah, jọ irú question wo ni o? Ṣìkẹ́mi, ṣe é fún mi. Mo fẹ́ kẹ́ béèrè lọ́wọ́ ọmọ mi jẹ́. Who is our mother? Ah. <laughs> Ọláìfẹ́ ó dà pé òun bá wa ṣeré ní àrí ṣé torí pé mo kéré báyìí mo ń ṣe slim mama lórí Instagram òfin pé mi ò lè bí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta mo tètè bí yín ni serious three question wo ló ń bí lọ́wọ́ mi. <laughs> I, I really do not understand what you're saying. Well, o ti answer question ni ẹ béèrè lọ mọ́mì pé ta ni mọ́mì wa o. Mọ́mì náà ni mọ́mì. Oh, <laughs> you're so funny. What are you saying? Are you okay? You think I'm joking, right? Who is our mother? I ask you again. What have ni pé ọmọ yìí ti ń mu ọtí tó lágbára ju brain ẹ lọ. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, ah. Don't ask me that stupid question. Don't. Abba, mo rò pé òun ṣeré di tẹ́lẹ̀. Ọláìfẹ́, ojoojúmọ́ báyìí, ìbàjẹ́ rẹ̀ ó kàn pọ̀ sí. As in, kàn pọ̀ ah, ṣé torí pé mo láìkẹ́. ó bàjẹ́ gan o as in i don't understand. ọmọ kan tó ṣẹlẹ̀ bóyá ká jẹ́ kó explain rẹ̀ kọ́sọ̀ lórí tó mọ̀ pọ̀ tó tó tó kí ló. really. ọláìfẹ́. <laughs> <laughs> ó dàbí pé kó máa yọ ìbọn yóò ti wá di hobby ẹ̀ báyìí ṣèbí ló ń yọ̀bọ̀ sínsìn <laughs> oh my god. mọ ta ló bí wa. Ah. ọláìfẹ́ would you stop that. ọláìfẹ́ give me that gun don't try me. ọláìfẹ́. Eh? kí ló máa ń ṣe ẹ náà. ṣé o ah. gbádùn ṣá. Ah. òun kọ́ kan. ọláìfẹ́. Eh? you just have to confess. give me the gun. ọláìfẹ́. ọláìfẹ́. why would you do that. ọláìfẹ́. mọ̀rí. ọláìfẹ́. ọláìfẹ́ ẹ ẹ ẹ wọ nǹkan tó ṣe ẹ mọ mi yín náà ẹ sọ̀rọ̀ ẹ eh, mi mi mi mi understand nǹkan tó ṣe Tell her to confess. Confess what? Confess what? Or life, why you like this? Why you like this? Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. You understand constitution and mother from beginning. I, I don't understand. All I say, I know what I'm saying. What are you saying? What are you saying? Yes. Because all I say, ah, ah, you just shut up. Ah, I will shoot you. Come, come. I will blow your head off. Don't shoot. Don't shoot. You don't have to. Ọláìfẹ́, òótọ́ ni nǹkan tó on board. please don't shoot me, please. Òótọ́ ni. Báwo dẹ̀? I'm fine o, mo okay. Báwo lòun? Ah, òun wà very very okay, in fact, fun safe. Um, Ìgbà tí mo to pay everything ti die down, náà ni mo rò pay. okay, jẹ́ kí n pẹ́ kó máa bọ̀. Mm, yeah, èmi náà mọ̀ bẹ́ẹ̀ but mo kàn ní rest for like a week or two then kí n link up pẹ̀lú load contacts iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nìyẹn àbí iṣẹ́ mm-hmm. ṣé ìwọ ṣì fẹ́ máa ṣiṣẹ́ ni. nígbà tí mi ò níṣẹ́ mi ẹ ṣe ṣiṣẹ́ o. ọmọ iṣẹ́ ti yàtọ̀ sí bóyá fi iṣẹ́ sí o ìlú ti yàtọ̀ o changes ti wà gan. igun mm-hmm. èmi tó ń wo gan mi mi ì ṣiṣẹ́ fúnra mi mọ́. mo ti láwọn irinṣẹ́ tí mo ń lò. irinṣẹ́. yes tools nǹkan tí mo ń lò ń sin nìyẹn so màá kàn fún wọn ní link ni wọ́n á dẹ̀ lọ ṣiṣẹ́ wá fún mi then I go be fine though mi rí wọn at the younger age okay. ready made ni wọn but they are working perfectly. wow I think that's a crazy but very very brilliant idea. yeah ọmọ iṣẹ́ wa iná you need to open up your brain oh yeah. get but nǹkan tí mo kàn rò ni pé if at all tó bá fẹ́ ṣiṣẹ́ there is no big deal but wà á kàn need láti wá àwọn ọmọ kéékèèké tó máa need láti groom fúnra ẹ oh. to your taste so wọn wá dàgbà sí ẹ lọ́wọ́ wọn máa wà lọ́dọ̀ ẹ ó ti yẹ so ti wá train sí nǹkan tó fẹ́ and then you just sit down give them link wọn á dẹ̀ lọ ṣiṣẹ́ wá fún ẹ. Oh, like catch them young right. yes ó ti yẹ so once you are ready no problem. I think I'll go with that idea. Mm. Like idea, well, okay. You like it? Very, very. Ah, I I no problem. Very, very okay. You will not worry bá ṣe máa rí wọn yàn wọ́n <laughs> kàn máa rìn síwájú síwájú mo ti ẹ̀ trust yín boss of bosses. cause ìlú ti change o ìlú ti change o you have to be very careful. sọ bẹ́ẹ̀ ẹni gan rí mo rí changes. Tawa. Kafaya. bí n pé gan ẹ tún mú òun náà dání ìyá yín kọ́. ó wà ní ṣọ́ọ̀bù sá ibẹ̀ náà là ń lọ sá. ok sọ fún ọ pé èmi náà máa dọ́dọ̀ wọn láìpẹ́. báwa bisikíìtì. ok mo ti gbọ́. pé kàfáyà. ẹ káàsán ìyá yín mà ló ní ká kó yín wá. rárá sá. àà ah, ah. ẹ máa bọ̀ jàre àwọn náà ní ká fún yín bisikíìtì pé ká máa kó yín bọ̀ ń ṣọ́ọ̀bù. Oya gba. Baby of the house. Oya ẹ máa bọ̀ nínú ẹ ká kó yín lọ bá mọ̀ mi. lè lo yín gẹ́gẹ́ bí bí tools bí irinṣẹ́ fún mi. Ah, I'm bleeding. Mummy like irinṣẹ́ tools. <laughs> Ah! You don't know you both are fools. Mo sọ fún yín, mo ní woman yìí kò lè jẹ́ bọ́dà wa. Kò lè jẹ́ mọ́mí ọ̀gọ́sọ pé ká máa fall in love, ká máa fẹ́yàn. Imagine how could my home mother don't want to kill my boyfriend. Mommy, are ẹ̀yin kọ́lẹ̀ bí wa. You both are very very stupid. Ṣé Motin mo Hey, listen, sọ, ẹ lísìn sí mi? Kò sí nǹkan tí mo sọ tó make me nì. Ọlá ìfẹ́ bàjẹ́, ọlá ìfẹ́ stupid, silly. Yeah. Ah. Okay. Yeah. Hello? Eh? Really? Ah, okay, okay, okay, okay. Ó yá, ó yá, yá. Mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ nísinsìnyí. Àwọn skọ́ọ̀dì yìí gangan gbogbo. Àwọn nìkan lọ síbẹ̀ o. Eh, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Ah, ó yé mi, ó yé mi, ó mi, ó mi, ó mi. No wahala, no wahala, no wahala. Màá mọ́nítọ̀ yín, no problem. Yeah. <sighs> Ṣé o ẹ ló sún kàn mí ah mo bá mi dúpẹ́ o ṣé o pé àwọn boys mi ti mọ ibi táwọn ladies yẹn ń gbé bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń dà láàmú yẹn gangan àwọn boys ń pè mí sí pé àwọn ti mọ ibi tó ń gbé gangan. really dad ẹ ti gẹ̀ẹ́tì ibi táwọn assassin yẹn wà oh that's fine dad that's fine i'm really happy for you dad. mo dẹ̀ sọ fún wọn pé squad yẹn gangan kan lọ bẹ̀ kan lọ bọ́ọ̀sì tiwọn ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ah ọlọ́run ṣe o àwọn náà sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ àbí. àìkúṣẹ́ ọlọ́run á kọ̀ntínú láti máa fún yín ṣe sá. ah ṣe thank you very much my <laughs> that's my lovely son ya ya ya ya ọlọ́run máa mú wọn lé wa lọ́wọ́ tí wàhálà tí wọ́n fún mi máa dínkù ah bẹ́ẹ̀ ni bọ́dí ìtì tí mo rí ti ń pọ̀ jù wọ́n náà mo mú sàlàyé fún ẹ bóyá ń lọ náà àmì àmì àmì wọ́n máa rí wọn mú àmì àmì àmì ṣe ẹ ṣe má jà ẹ ṣe yà wọ́n bá ṣe jẹ́ màá jẹ́ kó tó má mọ̀ màá jẹ́ kó mọ̀ ṣọ́ nìyẹn ẹ ṣe ha ọlọ́run ṣe o ọlọ́run ṣe o ọlọ́run ṣe o bọ́dí títí kọmíṣánná fún mi ara mi tẹ̀ máa farabalẹ̀ nínú àlè ní sùn má lè má lè ní rest of mind ha tá a máa mú wọn dé yìí the happiest human being on earth. <laughs> My dad is an active officer. Officer! Officer! officer! Ah, àwọn pípì yẹn ti fún dad ní wàhálà jù ah, àwọn pípì yẹn wọ́n ti destabilize dad pátápátá ojoojúmọ́ ní dad mo máa bèrè lọ́wọ́ mi eh, kí ló ń fẹ́ ṣe níbo wọ́n máa bèrè bíbọ̀ tó yẹ pé mi ni mo fẹ́ mú ọ lọ sí ibi tí àwọn asásí wà. <laughs> inú mi dùn ifá gbogbo pressure ti commissioner fún ọgbọ́n pọ̀ ó ti pọ̀ jù ó ti pọ̀ jù wọ́n ti lè jẹ́ kémi gan sí mi no i'm, I'm so happy for that. because owó wa sí mi gbogbo wa láyé pọ̀ lórí. ó ti pọ̀ ju ó ti pọ̀ ju. the cold and all that. thanks. ohun kan tó fẹ́ ṣe ní sísọ kan kí ni o fẹ́ sáré débi kan tó wà very important mama jai ti ma de i'll be back. i'll get back to you. okay pẹ̀lẹ́ kó take care. my dad is an active officer monso bolton. Oh, Dad. I'm happy for you, Dad. Honestly, I'm happy for you. Hello, What? What? Ọlọ́pàá. Eh? Police. Ọlọ́pàá. <laughs> Yeah. Oh, oh amazing. Oh. Yeah. Oh. oh my God. Oh. Freeze! Don't make any attempt not to move any one of you. This house is fully surrounded by armed policemen. Be guided that whatsoever you say or do, we shall use it against you in the court of law. And call them. Hey, they escape, Eleni. Officer, take this. Oh. Hello, madam. Ah. Madam. Mm. Madam. Mm. Hey! Oh. Ah. Let me have your hand. Oh. Oh. Oh. now. Ah. Mm. Ah. Hey. Oh. Ah. Yeah. Ah. Hello, ma madam. Move. Move or I move you now. I cannot walk. All right, I'll help you out. Yeah. Comfort, ambulance, with immediate effect. Mm. <laughs> Ah. Ooh. Ah! Yeah. This is like, wow. Yeah. wá fi òpè since tẹ̀yẹ́ ń pàwà gangan ni ọ̀rẹ́ oní nǹkan kára méjèèjì. ibi Ronke hmm? báwo ló ṣe máa gbarú substandard aṣọ yìí lọ́wọ́ àwọn tó gbé fún. Ah, ṣé báṣọ ẹbí ni. tó ṣe tí ń gbé fọ́lẹ́ ṣe máa ní no no no no no èmi àsìkò fóòlì wọ rẹ̀lẹ̀ ó mọ pa lè wọ ni. a máa lọ má aṣọ tiwa ni àlè bá wọn ra arú nǹkan báyìí kí lélẹ̀ Ibi Ronke má máa gbarú aṣọ báyìí mọ́ o. a máa wá yàtọ̀ sáṣọ ta. kò má oh my darling uncle let me give you a peck. <laughs> ṣé wọn pé ìyàwó mi lẹ́yìn méjèèjì jẹ́ right àbúrò lè lè jẹ́ sí mi tàbá tó fẹ́ wo from that angle now bí last week bí aṣọ mẹ́fà òní kò fo ó gbé wá létí ẹ̀ tá a lè sanwó ẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí ń rò ó mo gbogbo ro sọ́tún sósì mo àrògbà ah, àbáwọn ìyàwó wa ṣé wọn lọ́pọlọ ni. So si, abọ́pọlọ wọn ni ò ṣiṣẹ́ tó yes because tọpọlọ yín bá ṣiṣẹ́ ni. ẹni máa ronú aṣọ òní araṣọ lọ́jà kò lára aṣọ lọ́jà ìjọ tó bá kú báyìí láṣọ ṣègbè ọmọ ní ká fowó ra now ọjọ́ tó ti ń wá bí ọjọ́ olórí ti tó pilò ọjọ́ olórí tó scatter kò scatter rí inú lẹ́mi máa ń neat ni mi ò break lẹ́mi neat ilé wa ti máa ń neat jù anyway báyìí tó ti fẹ́ ra aṣọ ẹ̀ bẹ́ẹ̀ dìbìlà bẹ́ẹ̀ dìbìlà. Ah, nǹkan tí Dénìjì ṣe obìnrin ó <coughs> oh nà ó bí mi inú gidigidi gan ni ah, Dénìjì sọ bẹ́ẹ̀ ah. oh. má bàjá má bàjá má bàjá o bí ṣe tí mi ṣe fẹ́ sọ fún ẹ náà rèé má bàjá oh. nítorí pé Dénìjì yẹ kó ṣe jù bẹ́ẹ̀ lọ kò yẹ kó kọ̀nsídà pé ìyàwó mi ló jẹ́ ó yẹ kó gba etí ẹ̀ kó nù ẹ̀ jáde kúrò nínú ilé ẹ̀ oh yes ó wá kọ́ sọ̀rọ̀ sí ẹ lásán. kọ́ládé. oh yes lóòótọ́ ẹ̀ nílùú tẹ̀ ń lò ó akànnì ẹ̀ lórí rárá tẹ̀ ń lò ó inú ẹ̀ ń bí mi gidi gan mi ò rí kóbìnrin kó má bímọ kó má jókòó kó òun ò bímọ rí kó má lọ patí ní patí òṣì ọ̀rẹ́ onínáwó ṣàbọ̀jọ nonsense times idiot equals to bastard. báwo máa pariwo sẹ́mi létí o wọ́n pariwo sí mi létí má bù ẹ́ wọ́n rọ́ọ̀sì rọ́ọ̀sì rọ́ọ̀sì látijọ́ yìí kò doyún ó dẹ̀ tún fi ń jó ní patí òpònú òṣì. bá jáde kúrò nílé látàárọ̀ tó máa fi dé lálẹ́ ẹ̀mí rẹ̀ ló máa ń jẹun náà. báwo ni ẹ ṣe kọ ẹ. ẹ kí ni tí mo gbélé tó ń ṣe. mo fẹ́ lálejò. àlejò wo ni. Kate school daughter mi. ìsàǹkì ìwọ ni. Hello. the hell was that. wọ́n ní kò jẹ́ olégungun ni wọ́n ní kò sọ̀rọ̀ lẹ́ran díẹ̀ wà bẹ́ẹ̀. ó ṣàjọ pé méjì obìnrin ò máa sí. mo gbà ẹ́ sílé tán o wá ń ṣe kùrùkẹrẹ pẹ̀lú ọkọ mi káàkiri. ṣé mi kúndùn obìnrin tó yẹn. Hmm. o ò kúndùn obìnrin o kàn ń kun wọn ni. I'm a strong woman. You can't beat me.